gba agbọ̀ngbọ̀n awo. Hmm, bàbá àwọn ọ̀rẹ́ bàbá mi ni hmm. wọ́n wá lọ kí bàbá yìí bàbá náà ti ṣàlàyé sí níìsì hmm. wọ́n wá lọ kí bàbá yìí wá ní ah, fún onígbà tó fi nígbàgbé mi wọ́n á kọ́ mi ní oṣó owó. oṣó owó oṣó tútù owó ilé ẹ̀rí tá a rorí sí nǹkan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tá olórí èrè tẹ́mi máa ń ṣe ti bàbá tèmi lè yùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ e- bàbá ni ètà àṣejọ wọn wọn. owó tó parí rẹ lọ bíi bíi two hundred and kìnnìkan. ó wọn. bàbá rẹ ló wá kọ́ mi oògùn yẹn ni mo ṣe ní ọjọ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ bù mí nílé epo. ọjọ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ bù yín nílé epo. Hmm. àbá yẹn lọ kọ mi ọmọ rẹ̀ wàá rè ọ sọ sílé kí wàá fáà ni hmm. bàbá wàá kọ́ mọ́ ah. ló fi ló fi bá yín lọ́dọ̀ mi jọ̀hún. Hmm. tẹ́mi bá wá wò pé bàbá fẹ́ ṣe ọ̀dàlẹ̀ bàbá wo èsì ìdàlẹ̀ wọ́n wá sọ pé bàbá kan bàbá àwọn èèyàn máa ń wá ròyìn bàbá òun fún un pé wọ́n mọ oògùn kan gbogbo hmm. àwọn yẹn máa ń wá tí bàbá máa ń ṣe fún mo ní sẹ wọn ọkọ ni ó ní wọn ọkọ òun òun wà ní èké tí bàbá fi kú. Ah! mo wá ní bàbá rẹ kọ mi mo hmm. wá kọ fún ọ wá níbo ló ń dirò ṣerú èyí. ṣe àdúró eléyìí. Hmm. ilé tó ń kọ ẹyọ kan náà agídí lòun fi kọ́ ń bá lọ́dà padà wà lọ́tọ̀la níjọ́ tí wọ́n àtúntà tí wọ́n dákun lẹ́yìn sí ilé ìwé. ó la ṣe déédéé rẹ yẹn. mo fi inú àwẹ̀ ta wà ìbúra. Ah, ah, mo mọ ìbáwọn ọmọ nàìjíríà náà rí i <laughs> rí mo wá fún lówó àwa lọ́ra gbogbo nǹkan ìrora ìjẹrẹ ìrùjẹ lọ́jà ìtọ́jú ọmọ wá lóko ìràwọ̀ igbó ìràwọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀hún mo bọ̀ hmm. mo wá ṣẹ̀ṣẹ̀ ṣe lójú rẹ̀ bàbá ti ṣe fún mi èmi mo ra nǹkan rẹ̀ lọ fún bàbá tiẹ̀ tó ah, ah, ah. fi ṣe fún mi ńgbà náà hmm. wọ́n sì kọ́ mi tí mo bá wá tí mo ń sọnù bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ni mo padà sí hmm. o tá a bá mọ ẹja máa kọra wa kò sẹ́ni tí ó ju ayé bàbá mi dàwó ti lọ bàbá tó bàbá mi dàwó ti kú. ó ti kú. mi tá a bá ti kọ́ ọmọ wa tàbá bá kọ́ ọ̀rẹ́ wa tàbá bá rí ẹnìkan tára rẹ̀ balẹ̀ ládùúgbò ẹ mọ̀ mú pé kíní yìí oògùn akókóró mo mọ̀ ní kọ́yàn agbára Yorùbá ń dínkù náà ní tó bá ti mọ̀ òun náà tún ti mọ́ nìyẹn. ẹni tó bá fi gbà á lẹ̀ yóò máa dúpẹ́ fọlọ́ hmm. látara ọpẹ́ tẹ́lú fọlọ́ òun ò ní gba ládà. ládà rẹ̀. kí ẹsẹ̀ dandan ká kírun ká gbàwẹ̀ ká lọ sọ́ọ̀sì nìkan ládà. Hmm. tọ́lọ́run bá lù ọ́ láti gba ẹ̀mí kan lẹ̀. kan lẹ̀. ọlọ́run lè torí èyí kọ bójú rere àtànú ọlọ́run. èèyàn hmm. lè bá àánú ọlọ́run pàdé lótorí èyí. pé ọgbà ẹ̀nìkan lẹ̀ ọlọ́run lò láti sèfù ẹ̀mí kan. ẹ̀mí kan. owó òran ẹ̀mí ọlọ́run lódùmarè kò nílò wa nínú iṣẹ́ burúkú fúnra wa. àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín ewé ẹgbẹ̀sì. ewé ẹgbẹ̀sì. yàtọ̀ sí ewé ọ̀pọ̀tọ̀ ewé ẹgbẹ̀sì. Hmm. ewé yìí wá rè tí ọ̀kà bá mú yàn á ń pè ewé kan ní ewé ayọ̀kà. ewé ayọ̀kà. ayọ̀ọ̀kà. ayọ̀ọ̀kà. àtúnpele hmm, ewé kàkànṣẹ́ ńlá. Hmm, kàkànṣẹ́ ńlá. yorùbá mọ̀ sọ pé àkè kàkànṣẹ́ ńlá kóbì. ewé ìtàkùn ní mọ́fà báyìí ó ní ẹ̀gà báyìí tá a bá rí inú igbó yìí náà ẹ fi hmm. hàn àwọn ọmọ nàìjíríà hmm. ẹyìn tí ìlú ládùúgbò ẹ máa ń fà mọ́jú báyìí. ṣé kìí sọ olóyè jẹ́ kó bí iṣo tó máa tó máa tí máa ń sọ èso pupa báyìí tó máa ń sọ pupa pupa. òun nu àwọn nípa wọn tàpá ìbá ti pẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àmì ń pè ní takàn ọ̀kẹ́rẹ́ hmm. ewé òun láàgùn mọ́ ewé a wà á mú ọṣẹ ìbílẹ̀ ọṣẹ mọ́láàfó ọṣẹ mọ́láàfó a wà á gùn mọ́ ẹ ìmọ̀ yà mí lẹ́nu àwọn èèyàn lónìí ẹ̀ mọ́ wẹ̀ṣẹ̀ dúdú ìmọ̀ yà mí ẹni ẹ mọ̀ lu ọṣẹ dúdú tẹ́ bá lọ wò dáadáa tẹ́ bá súnmọ́ àwọn tí ń ṣe ọṣẹ mọ́ láàfọ̀ ọṣẹ dúdú àfi wẹ̀. bẹ́ẹ̀ni. jẹ́ mọ̀ pé eérú kòkó ni wọ́n fi ṣe. eérú kòkó. Hmm. kòkó tí wọ́n bá ti yọ kòkó inú ẹ̀. bẹ́ẹ̀ni. tí wọ́n fi kòkó ṣe bọ́ǹbìtà. bẹ́ẹ̀ni. páàdì kòkó. bẹ́ẹ̀ni. ni wọ́n sọ di asis eérú eérú ẹ̀ náà sọ dọ̀ṣẹ́. Hmm. láì ṣe pé kò sí kò sí kò ní kankan. ẹni ọba ní ọba lò kan tó bá ti lè mọ́ nǹkan dúdú.

Hmm. wọn ò kankan dání o àti ìsìnbílẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí kò sí mẹ́tẹ̀ẹ̀ta mo taste round hmm. orí pọ́ ọ̀kan ṣoṣo lọ́lọ́run bẹ́ẹ̀ni mi ò wá sún ẹ̀sìn ṣùgbọ́n sí hmm. dáadáa ìwà lẹ̀sìn o. ìwà lẹ̀sìn. ogun ọ̀ràn ẹ̀sán ọlọ́run ogun kò rán kíni. kò rán ẹ̀sán ọlọ́run ọlọ́run lológun. ló tọ́. ogun ọ̀ràn ẹ̀sán ọlọ́run. ah ọlọ́run lológun ló tọ́. Você sílẹ̀ uma menina. mi ni o me dá uma náà mo fi jẹ́ mò ń sọ síta mo ì gbọ́ o hmm. kí Hum. Ah. kẹ́ lè fún mi lówó o ìgbọ́ta hmm. ah. não sọ nípa tèmi pé èló lè èló lè ti ẹ̀ eh. mo ṣe ni wọn bá tí mo lè ṣe mo hmm. ṣe wọn bá tí mo lè ṣe ó sì wà rẹ́kọ̀dù ayé social media làwà yóò wà recorded. bẹ́ẹ̀ni ó wà íńtánẹ́ẹ̀tì gbogbo ayé ló ń wò wá báyìí. èsì gbọ́dọ̀ mú kànmọ́ kan èsì ní purọ́ fún ọ ah, báwo lèyìn ó ṣe wá fowó ròyìn kọ́mọ́kọ́ ẹ wá dúró owó tá ẹ fi ń waste data ẹ hmm. máa pọ̀rọ̀ tí mo pọ̀pọ̀ sí. ló ń pa yín sẹ́yìn tó bá eh, máa fòrùn para rẹ ní. mo wà tí mo fi ń sọ̀rọ̀ hmm. ewé lọ́yẹ kí ẹ ká máa gún àgùnmù lọ́wọ́ báyìí hmm. ẹ wá bọ̀ báàdì mi mọ́kò so kí mo fẹ́ parọ́ sí mo fàṣùkò lẹ̀ ni kò sáyè. kò sáyè o ní ẹgbẹ́ mi lórí iṣẹ́ ti ní ìsìn ti ní ègbé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èyí tí mo ṣe mo wáyé ni ẹlòmíì ti máa bínú pépèpè látọdún kan àti pé ẹgbẹ́ ẹ̀yin lẹ fi fóònù lẹ̀ òótọ́ ni mẹ́kọ̀ sáàyè ọlọ́run gbàdúrà tiẹ̀ náà ìwọ náà rí bó ti rí. Hmm, àmín àmín àmín àmín àmín. ẹlẹ́dẹ̀ tó lẹ́nu yóò ń gùn hmm. ẹnu ẹ̀ ló náà wà hàn hmm. mo ń gbìyànjú tèmi ìjọba máa ní ọbọ̀ dédé mo gbé kọ́ ṣùgbọ́n ọ̀nà pọ̀ ọlọ́run ṣàánú mi tí bá fún yàn fóònù mi tó bá tó bá receive call mi twenty minutes fúnra ẹ̀ ni ó fi kalẹ̀ ní ètí rẹ̀ bá ń hó. <laughs> ń gbàtẹ́ tí bá ń já yóò ewé ewé ewé ewé tí mo sọ yìí ewé gbèsè náà lẹ́gùn mọ́ ewé ayọ̀kà Hmm. náà lẹ́ẹ̀ fi ẹ fi kò mọ̀ọ́sẹ̀ wọ́n máa fi hmm. wẹ̀ sẹ́yìn tó wá jẹ́ pé ọ̀ka orí wa ni a pè kíníkan ní ìkùjẹ̀bú ìkùjẹ̀bú ó wà lọ́dọ̀ àwọn eléwé ọmọ bàbá mi hmm. ló ní mo fọlọ́ búra ní ẹ fi tọ́jú àwa dàgbà o òun lẹ́ẹ̀ jàgàrà ewé kan yìí ewé báyìí bẹ́ẹ̀ ni yẹn sunna torí máa ń le kókókó báyìí èé sunna èédú rẹ̀ ẹ wà ewé yẹn wà lọ́mọ. a wà lọ́mọ. bẹ́ẹ̀ ni ẹ wà dà sínú àdì ẹ wà gbọ́dọ̀ jókòó yẹn ọkọ ẹ jẹ́ kó kí ẹ kẹ́ máa fọwọ́ kàlẹ́ máa fi ka àwùjọ ọmọ ka àwùjọ ọmọ yẹn kó lọ sàn sórí ọmọ yẹn hmm. kó jọ ọmọ máa tóbi kó tó mọ́ tóbi yóò kàn máa fọwọ́ kàn báyìí yóò kàn máa fi ka orí ọmọ lórí ọ̀ka orí tó bá ti lọ́jọ́ mẹ́ta yóò kó mẹ́ pẹ̀lú ìgbọ́lọ́ hmm. bí yẹn ṣe dúnú. Hmm. so ọtí kọ́lẹ̀ o ọtí gbọ́ bí bàbá ṣàlàyé o ewé ọ̀pọ̀tọ́ ìkan náà eh, eh. ewé ọba tètè rìn tọmọ ọba tètè rìn Hmm, ẹsẹ̀ fẹ́ máa tínrín. wọ́n fẹ́ sọ ọmọ darọ. wọ́n hmm. fẹ́ sọ ọmọ di arọ. darọ. ẹ wà lọ rí wá ẹsẹ̀ àpàjẹ méjèèjì. ẹsẹ̀ àpàjẹ kí ló ń jàpàjẹ. àwọn ọ̀gbọ́dọ̀ pé báwọn torí ẹ ti bá ń lo àṣẹ tàbí tí wọ́n tọ́jú ẹ̀ tí wọ́n àgbàlagbà bá bí Hmm. àparò ni ọ̀tá ń pè àwọn òní pàǹkàkà tó máa ronú lórí ẹ̀ hmm. àparò ni ọ̀tá máa ń pè ọ̀tá ń pè àparò àpajẹni lọ́dọ̀ tiwa àpajẹni àwọn òní pàǹkàkà tó máa rò àní hmm. rírònú lórí ìlà bápa yorùbá ni àpajẹ ẹlòmíì ò mọ ni bàbá àwọn tí ò mọ ló pọ̀ jù. Ah, bí bàbá tèmi ṣe pè ní torí wípé irú wa eh, báwọn bọ́lọ̀ ń ṣe ṣe àwọn bàbá wa àgbọ̀dọ̀ mọ́fẹ́ mìíràn sọ̀sọ̀kùsọ̀ ká pé a fẹ́ sọ pé ní ìsìn nìkan wọ́n sí èrè láwì àwọn oníbà sí hmm. èrè ẹ gbọ́dọ̀ pé àpè burúkú mọ́ra wa. mọ́ra wa. Ah, hmm. ẹ bá tọ́ lè ti fẹsẹ̀ ra ọmọdé fi tọ́ ṣe nì. Hmm. ẹ ti máa ń tọ́lọ̀ ń bá gbàdúrà kó lè ṣe ti máa ń bẹ lẹ́nu rẹ̀. táṣẹ wà lẹ́nu ah, rẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ di. ọmọ rẹ̀ orí ẹ dáa àbórí ẹ pé ni kì í ṣe pé àwọn sọ pé orí à bàbá bá sọ pé orí èèyàn bàjẹ́ orí ó ti ọ bàjẹ́ ah. gbogbo ẹ̀yin tẹ́ wò wá. bàbá mi kíyàn ní ẹkú èèwọ̀ ni bàbá mi bàbá kí bàbá mi bá wọn gbẹgbẹgbẹ dìde kó lè wọ ọrùn wọn wọn gbé yàn kún bí wọn máa yé ni ẹ bá kí bàbá mi mú èdè Yorùbá kọ̀ọ̀hún dáadáa lè jí ẹ mọ̀ jíire ni àdúrà yẹn ọgbà àdúrà bàbá mi mọ̀ sí wọn yé sọ àdàmọ̀dì Yorùbá Yorùbá tí a bá fi bá yẹn ṣàwàdà àwọn àgbáwo wọn fẹ́ báyìí wọn fẹ́ báyìí oúnjẹ jẹnu. wọn fẹ́ báyìí rẹ jẹnu. bẹ́ẹ̀ ọkú yóò lè kú tó bá délé ni o. Hmm. ó lè kú tó bá délé. àwọn ah, ah, gbọ́dọ̀ sọ báwọn tẹ bá ti rí ẹni tágbàlagbà bá bí hmm. ìṣesí rẹ ọ̀rọ̀ ẹnu rẹ yóò yàtọ̀ o hmm. ó yàtọ̀ sí pé nígbà bàbá mi kú èmi náà bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ o hmm. gbọ́ra wọn o abínibí ó yàtọ̀ sí ability hmm. tó náà kọ́ ni wípé bí àbàbà wa ti ṣe é ṣe èèyàn nu tọ́ tó bá wá jẹ́ pé ẹsẹ̀ ọmọ bá fẹ́ máa tẹ àwọn ọmọ tètè rìn ẹsẹ̀ àpájẹ́ yìí mm-hmm. ilẹ̀ ẹ̀mù ẹ̀ mm-hmm. fẹ́wé ìkànsí ẹ̀ wà ẹ̀ wà jò. Hmm. bó bá wù yẹn fatare hmm. sí bẹ́ẹ̀ fatare sí kò sí nǹkan kan. ẹ wà á mú ẹsẹ̀ ọmọ ẹ wà á sin gbẹ́rẹ́ yípo ẹ hmm. wà á fi kíní ra. ẹ fi ra. ṣé ẹ wá rí ẹbu tó kù. bẹ́ẹ̀ni tẹ ló kú bàbá mi bàrẹ o ìbá Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ fún yín kódà bẹyàn bá ní ọ parọsẹ tí ò lè dìde àkọ́kọ́ máa ṣe fún kó lè gbéra lẹ padà yóò dìde nàró yóò máa rìn. yóò dìde nàró yóò máa rìn. ayé a sì máa dáyàn jókòó ọ̀tá máa dáyàn jókòó lẹ̀ ẹni hmm. tí nǹkan lè dìde mọ́ egbògi ẹ̀ là ń sọ lẹ̀ wò. Hmm. tẹ́wá ìtẹ́wá tẹ́wá sẹ́fùkẹ́ ti síngbẹ́rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wàá lọ wá èrò mi odò tí mo sáré kí tí mo rìn sẹ́fùkẹ́ èrò mi ọ̀lẹ́sẹ̀ yóò mọ̀ sáré kí inú omi ni bẹ́ẹ̀ ni a wàá lọ àìpọ́kùnrin bá ní èèyàn mẹ́sàn-án lálọ́ hmm. wọ́n ta lọ́dọ̀ àwọn ilé ọmọ èrò mi odò dúdú báyìí ni bí wọ́n lójú omi báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọba ẹ̀kọ́ mi bá méje láwàá lọ ẹ má bọ́ mo ṣe ká ẹsẹ̀ àpàjẹ́ àjò àníjóró mi mọ́ ewé ẹ̀gbẹ̀sì ẹyọ kan àjùmọ̀ àjùmọ̀ tábà wá jó tán láwàá ṣẹ̀ṣẹ̀ lọ ìrù mímọ̀ mọ̀ hmm. láwàá kò mọ̀ọ́sẹ̀ mọ̀ọ́sẹ̀ tábà ṣe gbẹ́rẹ́ rẹ̀ fẹ́jọ́ kẹta wọn mọ̀ fọ́sẹ̀ rẹ̀ wẹ̀ hmm. ẹnu òdìbẹ́ tàbí wọn bá gbé nàró tí a bá lè rìn wọn gbé nínú náà gbẹdẹrẹ yóò fọwọ́ mú gànà kọ́ gbọ́dọ̀ wẹ̀ lórí ìjókòó hmm. tó bá ti fi wẹ̀ lẹ́ẹ̀kan tó bá fẹ́ wẹ̀ lẹ́ẹ̀kejì fúnra ẹ̀ ni ó wẹ̀. fúnra ẹ̀ ni ó wẹ̀ tó bá ti lè fi wẹ̀ lórí ìjókòó lẹ́ẹ̀kan ah, ah, ah. ẹlẹ́ẹ̀kejì. n ò lè rí ojúbà ọlọ́run ìbà hmm. èèyàn bàbá mi ìbà rẹ o gbogbo ẹ̀yin hmm. tẹ́ ti mọ̀ tẹ́ ń jáwé ìbà yín hmm. bí ṣe rí inú kèsì kémò ń lérí àṣírí Yorùbá ni níbi wọn pa wà dẹni wọn sì gbọ wà ẹni adájọ́ kò gún ẹni àbẹ bá rí èèyàn lẹ́yìn èèyàn èèyàn máa rí o bẹ́ẹ̀ ni e, e, e, bàbá bẹ́ẹ̀ ni bàbá mélòó mélòó rú ẹ̀ lẹ́ ti ṣe ìsójú mi lẹ́sẹ̀sẹ̀ kan tó gbé wá láti ilẹ̀ haúsá tẹ́ni kó máa fi wọ́ tẹ́ni kó máa fi wọ́ gbogbo ọjọ́ kejì ló dẹ̀ dìde. ara rẹ̀ hmm. ni etí ń dúpẹ́ ńgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni mo fi gbogbo ọmọ tí mo bí láyé búra lánàá kò lè dárìn fún ẹ̀yìn. bẹ́ẹ̀ ó kígbe ó kígbe tó ṣàdúrà ní ìsìn. mo fi inú oṣù àwẹ̀ tí mo wà yìí àti mo ṣe wà yìí pẹ̀lú ìṣe ra mo fi búra mo fi hmm. gbogbo tọ́lọ́ ṣe fún mi tí ń dùn mọ́ mi láyé mo fi búra fún yín tí mo ṣe fún lánàá nù tèrè tó rìn ní dúpẹ́ sí. ló dúpẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó pè wípé sẹ́ wà ń lé. tọ́ hmm. nínú ẹ̀kọ́ ni wípé àwọn ò bá gbọ́n hmm. ìdí rẹ mọ sọlẹ tábà yìí pé èmi náà mọ ìdí rẹ àbí ìmọ̀wúlò rẹ mo fi ń sọlẹ nítorí ọjọ́ ọ̀la kí Yorùbá mọ́ di mẹ́rin ká má dọ́ mẹ́yìn nínú gbogbo ẹ̀yà tó wà láfíríkà Yorùbá yàtọ̀ o. Yorùbá yàtọ̀ àwọn ẹ̀bá sọ́wọ́n àgbàlagbà ẹ̀ mọ̀ Hmm. gbólóhùn wà tó bá pé tójú bá súbà ìtẹ́ bá pè sókè òjò ó tùká níṣe kò ní rọ̀ mọ́ yọ̀ lọ́rọ́ bò mí ni. Hmm. kì í ṣe wípé atúnṣe ọlọ́run ọlọ́run ló yọ̀ǹda ọmọ rẹ̀ ọlọ́run ló lóògùn hmm. tí ọba ní sí ni kò ní yọ̀ǹda rẹ̀ fáwọn bàbá wa tí ọba sì ní gbàdúrà wọn ni kò ní gbé wọn pè ńlá náà fọ àròfọ. àròfọ. tọ́lọ́run fún wa lọ́pọlọ tí wọ́n rò ìmísí ọlọ́run àwọn àfáà ń pè ní alifam ìmọ̀ méjì ló wà nínú ayé àwọn àfáà wọn differentiate ẹ̀ àsìbíyà alikasibiya ni tẹ́ ṣiṣẹ́ fún ẹ lọ kọ hmm. wàbíyà ń bẹ ìtọ́lọ́wọ́ bóyàn fúnra rẹ̀ ó sì fún ànábì ádámà hmm. ní ẹ̀bùn mọ̀ pé ewé iye ewé báyìí ni ọmọ jẹ ewé báyìí ó máa jẹ ọkọ yìí ọmọ jẹ hmm. ilé lẹ́mọ̀ pé lè aṣọ lẹ́mọ̀ pé yìí ànábì ádámà lọ́lọ́run fún ádámà lọ́lọ́run fún nímọ̀ yẹn ẹnu mọ̀ ni à ń pè ọlọ́run fún àbáwá lẹ́nu mọ̀ lórí ìmọ̀ ewé àtẹ̀gbò tọ́lẹ́ lómi ọmọ the origin of the herbal medicine bó o léwé àti bó o ṣe bẹ̀rẹ̀. báwo ló ṣe bẹ̀rẹ̀. kò yí àwọn èèyàn pé ẹnu ọmọ ni wàbíyà ni hmm. ẹ̀bùn ni hmm. méjì ni ẹ̀bùn ọlọ́run lè rán àwọn àyànfẹ́ kan sí àwọn kan hmm. kí ọyànfẹ́ ẹ gbádùn mi tó. bẹ́ẹ̀ ni bàbá. o lè sùn lójú oorun kọ lẹ́bù oògùn kí wọ́n kọ wọ́n sì lè kọ́ yàn lójú àwọn bàbá tí wọ́n kọ́ wọn lójú ayé ni. àwọn jẹ̀mọ́ àwọn fúfú dọ́ọ̀dọ́ àwọn wa bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wọn ni. bàbá <laughs> táwọn sábà déwájú mọ wulẹ̀ dakọ̀ rẹ fún mi. mo da bẹ́ẹ̀ ni bàbá. mo wulẹ̀ dakọ̀ ya rẹ. bẹ́ẹ̀ ni ìwọ wá wò tọ́wọ́ tẹ̀ fẹ́ járọ́ ọdúnlọ́gbọ́n tó wá fẹ́ járọ́ wá s'Ògbómọ̀ṣọ́. tọ́kẹ́ dàbí ìpínyàn gbìyànjú àgbàgbà lórí afẹ́fẹ́ ni kì í ṣe bẹ́ẹ̀ ìdáyìn sọ pé ọlọ́run lóògùn lórí hmm. bàbá mi náà lóògùn lọ títí o hmm. ṣùgbọ́n bàbá mi sọmọ lẹ́yìn gba ayé rẹ̀ nínú olóògùn. kì í sọmọ lẹ́yìn aṣíwájú ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni hmm. àwa ọmọ rẹ̀ làwa àwọn olóògùn ṣùgbọ́n àtẹ̀lé bàbá wa dọjú alẹ́ ìjọba bàbá mi kò láyé mo tó ṣe fírídọ́ọ̀mù Hmm. ó sin dọjọ́ alẹ́ ni ọwọ́ mi báyìí hmm. lè ṣàdúrà fún mi tó fi gba gbòdò gbòdò láyé lọ́jọ́ jímọ̀ àmúra hmm. jímọ̀ lọ báyìí ni bàbá mi ló jáde kó láyé wọn ò sì kéré eh, wọn ah. fi bí èmi bàbá mi ti tó náìtì kan tó bí mi. náìtì kan tó bí yín. mo ti ń dá wèrè wò mo ti ń dá akọ̀gbọ̀n náà tọ́jú bí àbá mi tó jáde láyé mo ti ń tọ́jú wọn lójú ayé mo ti wo ara pa gbogbo ẹ̀ mo ti wà yín náà mo wà. ṣé ah, ah. ẹ bá ká súnmọ́ àwọn òbí wa. Hmm. àmọ́ tó wáyé pa bá fẹ́ fi kíní wo stroke ni. stroke. mo ṣe kà á lẹ̀ hùn. bẹ́ẹ̀ni. mẹ́ta la dà sí ẹ hmm. sì kàn sí gbẹ́rẹ́. ìkó okú rẹ̀ ẹ dà sí ẹ kò kàn mọ́sẹ̀. ìkó hmm. okú ẹ wà á pò mórì. a pò mórì. bá ti fọ́sẹ̀ yẹn wù ẹ lálẹ́ lálẹ́ wa orí ìlú èèwọ̀. wọ ìsàn yóò padà jí padà. ìsàn yóò padà jí padà. Ah! tó bá yẹ kó stroke eléyìí ọ̀ spiritual àti ọ̀pọ̀lọpọ̀ stroke Hmm. ó lè jẹ́ pé àlùjẹ̀nu rẹ̀ ní kọjá ló fẹ́ lọ ẹlòmíì ní ìgbàgbọ́ àwọn olóyìnbó náà ni pé ẹ̀jẹ̀ rúru ẹ̀jẹ̀ ṣé ìrònú ṣé ọmọ tí wọ́n ti gbé ọmọ kékeré wá sọ́dọ̀ mi ọmọ twelve years ní stroke tó ní sọ́rọ̀ọ́nù ni tọ́wọ́ akọ́lé ogún ilé náà wá wó olú àbò ní mọ́tò àbò bímọ rí ló kú lọ́wọ́ fi hmm. ronú tó fi ní stroke hmm. ayé mọ ayé ń bẹ o Ọlọ́run ní mú atọmọ tí wọn ẹ tó bá ní òsáyé ah. kó túnú Ọlọ́run ní fà wá lọ́ta lọ́wọ́ ni àṣẹ àṣẹ àṣẹ wọn ní ọmọ yìí mo níhìn wọ́n ní gbogbo ọ̀nà tó bá mọ̀ tó gbà tí pọ̀tà òfin ní ká o. Hmm. sáré rẹ̀ sáré rẹ̀ o hmm. sáré rẹ̀ o má fi tẹ̀sìn ṣe o hmm. bọ́ ọ jẹ́ wòlíì ọlọ́run kò fi kọ́tà ọmọ pa ọ́ o wọ́n sáré rẹ̀ ni o mo jẹ́ pásítọ̀ mo jẹ́ rẹ́fẹ́nì pé kí ọ̀tá ọ̀tá ọmọ mú yan o ọlọ́run lódùmarè kọ́ mọ́ fi pọ̀tà ká wa ni o. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ní Saudi Arabia ìdí níwèé ìgbélùbẹ̀ lọ́wọ́ mo máa ń lọ sàdúrà ń bẹ̀ dáadáa ìgbàmọ̀ wọn ń bẹ lọ́wọ́ tẹ́ ẹ bá lọ Saudi tẹ́ ẹ bá lọ Mọ́kà tẹ́ wà ní Káàbà tẹ́ bá kó bàtà yín wọ́n lọ dànù ní ọmọ tí wọ́n fi ṣe. wọ́n lọ dànù ni. bí bàtà yẹn bá sọnù láfíríkà nílẹ̀ Yorùbá kéèyàn wà ní o kéèyàn wà kódà wọ́n bá rí ẹ̀rú ọ̀tún ọ̀bọ̀ àti wọ̀ àti mara Áfíríkà. tó bá sọnù mọ́sálásí kọ́ àbí sọ́ọ̀sì. a máa dogun sí bàtà yẹn mọ́sálásí àwọn afa àtọkọ mi kéwú hmm. wà láìtàlá ìsọmi láìlẹsí láìláìlá wọn ti dá oògùn sí bàtà àwọn ìgbà yẹn èmi sì bẹ́sẹ̀ kó o dé gbà náà hmm. mo wà lẹ́kọ̀ọ́ gbà náà wọ́n hmm. máa lọ́dọ̀ wọn èmi wọ́n ṣe lọ mú ẹ̀rọ wá nílé hmm. nítorí sẹ́yìn mọ̀ pé ẹni tí olùmọ̀gùn bẹ́ẹ̀ni tí wọ́n hàn tú fún hmm. àbí tán ka yàsẹ́ fún wọ́n tọ́ kéwú lọ́wọ́ ni o wọ́n tọ́ kéwú lọ́wọ́ ni o kò rán àbí kọ́ kíkìrì ọmọ ọmọ níìsín ẹ máa wá hàn tú fún àbí kọ́ kúlà hausa mẹ́rin hausa tẹ́yìn rárá òye ológun àrùn ni o ìwọ tán bá da ògùn sí bàtà rẹ yéte pé mo wá ka kúlà kúlà wùsù sí nǹkan kan hẹ́ẹ̀ hmm. ọlọ́run má fi pọ̀ tàkà wa o àmín àmín àmín ìkà ni wọ́n láfíríkà ìkà ni wọ́n láfíríkà gbogbo ọgbọ́n tó bá mọ̀ tó dà ẹ̀sìn tó hmm. gbé dání hmm. dáwà tó ń ṣe táyé fi ń gba tiẹ̀ ọgbọ́n tó bá mọ̀ tó dà sí tí ó fi pẹ́ tó fi rí lò pẹ́ kò sáwà ayé kù àmọ́ ẹni táyé ń gbọ́ tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń gbàdúrà fáwọn èèyàn tí ń gbà tó ń wàásù fáwọn èèyàn tí wọ́n ń convert sí hmm. muslim tàbí sí kristẹni hmm. ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ni ẹwọ ara rẹ ẹran o mọjọ tọwọ pa o. sáré ara rẹ. ọlọ́run ti já wa sí nígbà ayé àná hmm. muhammad. sallallahu alaihi wasallam. ọlọ́run sọ níbẹ̀ anabi tọ́tà bá ti gbógun dé ìwọ náà gbógun tiwọn o. ọlọ́run gba anabi lọ́jọ́ láti pé gbógun dọ̀tá mọ́bọ́tà sọ̀rẹ́ o. ètò àti mọ̀ pé kò lè di ọ̀rẹ́ rẹ nínú ẹ̀sìn. nínú ẹ̀sìn. má wulẹ̀ mo má jẹ́ o ṣe ọ́ káwọn kò dúró kán mú ìdá ẹwò bá a sì mọ tara wa nísìn ẹwò ẹwò sẹ́yìn pé kímọ̀ ni ọlọ́run lágbára hmm. kọ́kọ́ ká àwọn ọ̀tá pátápátá fáànà bíi ìgbọ́n mọ̀ pàwọ̀ lágbára tánà bíi hmm. ìtọ́lọ́run wa ṣe ni pé ọlọ́run wa ṣe pé táwọn kan bá fẹ́ kírun hmm. ojú ogun lẹ́wà ojú ogun káwọn kan ó sì múdà lọ́wọ́ kí wọ́n kán sákú àwọn tí ń kírun lọ́wọ́ àwọn tó ń kírun lọ́wọ́ kán sì múdà tó yí ọ̀tá lè gbàbẹ̀ wọlé wọlé tí wọ́n ń kírun lọ́wọ́ àti rí akọni nílẹ̀ Yorùbá tí wọ́n pa níjọ́ tí lórí ìrun. ló bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí tó bá ti kírun lọ́wọ́ kì í ságbára kankan. kì í ságbára ìbò ti wà lẹ̀ ọgbẹ́ ó ti wà lẹ̀. kò ságbára kankan bí tó bá ti kírun ó ti yọ gbogbo agbára kó. ó ti yọ kalẹ̀. kò sájì ara hmm. kò sájì ara tọkọ fàárẹ̀ lára wọn. Hmm. wọn kírun lọ́wọ́ ní ẹ̀yìn wọn bọ̀. káì ilẹ̀ yorùbá yìí náà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àfọkọ bo bàbá aláṣìírí. tọ hmm. ilẹ̀ yorùbá yìí kẹyìn náà ni. ọlọ́run sì fún wa ní òye pé àìwọ ànábì o mo gbọ́ bá lójú ogun tẹ́lẹ̀ kírun o káwọn kan ó yípo yín o òwe ni káwọn kan ó sì dira ogun lẹ̀ gogúnlẹ̀ tẹ̀bá kírun tán àwọn tó ti kírun tán káwọn tó tún rò pé àwọn tó dira ogun náà káwọn náà máa kírun ẹni náà tó dira ogun rárá ẹbí fún àwọn tó kù bọ́tà bá dé fèsì wọn táwọn náà fi hmm. kírun tán hmm. kò ní jẹ́ pé látọ̀ látẹ̀yìn tẹ̀ ń kírun aláwọ̀ akúbà wọ́n fi àdámọ́ gé orí bọ́lẹ̀ ni ah, ọlọ́run ti mọ̀ bí èèyàn làwà hmm. iná ni ìwọ tó ọba mọ̀ pé ibi tó ń lọ ọ̀nà tó léwu ni dè ájò sápò sátìbápẹ̀ nìkan lẹ́kún wọ́n sì mú nǹkan ẹ̀yà ara èèyàn sóògùn. sóògùn. ṣùgbọ́n hmm. nǹkan ẹ̀yà ara ẹranko ọwọ́ kan bẹ tí ara mi máa tí wọ́n máa fún mi tí mo bá ń sọ́de nígbà mo ń sọ́de tí mo ń sọ́de tí mo ń sọ́ ìlú Ògbómọ̀ṣọ́ tọ́rọ́ dé hmm. bàbá mi. Hmm. ó tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ wọn ẹ jẹ́ n sọ fáwọn èèyàn. ẹ sọ àbí. àṣírí Yorùbá ni ṣùgbọ́n sọ bí ayé sì dàrú tó yìí ẹ jẹ́ n sọ yóò wúlò fún àwọn tó máa ń pa egbògi láti ṣe fáwọn èèyàn wa torí pé ọ̀wọ̀ tó yẹ kí gbogbo èèyàn máa ní ni àfi sára ni o ìrìn tí sọ àjẹ ara lónìí o mo kàn yà síbẹ̀ ni. ẹ ṣe wo ẹ̀yin tí bàbá sọ̀rọ̀ ẹ tí bàbá ẹ dẹ sọ̀rọ̀ rẹ̀ wọ́n ti bá ẹ táàpù ẹ wọ́n ti mọ orúkọ rẹ̀. Ah, èmi ò dákọ ẹnìkan o èmi ò dákọ ẹnìkan kan o èmi ò dákọ ẹnìkan kan. ìwọ́n ká fi ọlọ́run méjì afọ́rọ̀ ara wa sàríkọ́gbọ́n hmm. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìwọ̀n bá fi sàríkọ́gbọ́n bíbélì gan sọ fún wa hmm. ó ní ọlọ́gbọ́n ènìyàn hmm yóò fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣe àríkọ́gbọ́n hmm. ó wà nù bíbélì bẹ́ẹ̀ hmm. òmùgọ̀ èèyàn yóò fi ọ̀rọ̀ ara tiẹ̀ yóò fi ṣàríkọ́gbọ́n ó wà nù bíbélì bẹ́ẹ̀ hmm. so ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹja fi ṣàríkọ́gbọ́n bí wọ́n ṣẹlẹ̀ sí bàbá bàbá wa rí àwọn tó jẹ́ bàbá wa tó ṣẹlẹ̀ sí ẹja wọ́n mú fi kọ́gbọ́n wọ́n ṣẹlẹ̀ ní Haúsá náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní Haúsá náà olórí orílẹ̀-èdè wa ni bẹ́ẹ̀ni tí ó sì jẹ́ pé ó ló jẹ́ kí orílẹ̀-èdè yọ ọwọ́ tó báyìí ológun ni ìgbọ́njọ́ Jímọ̀ wọn ti mọ̀ pé kò ní dira ẹ tó ti lójú ogun tó bọ̀ tó bọ̀ ìdákọ̀ ẹnìkan Hmm. wọ́n sì dìtẹ̀ wọ́n sì lọ pa lọ́jọ́ jímọ̀ lọ́jọ́ jímọ̀ nígbà tí ọ̀sàgbára lára rẹ̀ hmm. hmm. <laughs> ẹ jẹ́ akọ́gbọ́n ẹ jẹ́ akọ́gbọ́n agbára tá a fi sára kò pé a mọ́ sẹ́sìn báyé sì dà nísìn wàhálà wa ẹrù àfìsù náà ọlọ́run lọ́ba dáàbòbò àgbà káwa náà dáàbòbò ó ti fún wa lọ́gbà. bàbá ẹ tiẹ̀ mú tọrọ ọlọ́run bà mí lẹ́rù tó bà mí lẹ́rù dé ni ẹ wo pásítọ̀ tó jẹ́ pásítọ̀ ńlá tó bá wà lórí kúpì tàbí tó bá ń lọ ẹ wá dúró sójà tó ń sọ sójà kí sójà sọ ṣé báwa tá a tá a tá a mọ̀ ọlọ́run ah. òun ló yẹ kí sọ́jà máa sọ. Ah, àwọn tí wọ́n fẹ́ gbénu nítorí wípé ó yọwó ah. bẹ́yẹn bá sì tìjọ́ mọ Yorùbá hmm. ṣé ẹ̀rí kiri kan wà ọlọ́run lódùmarè ló lágbára o hmm. mo sọ fún ipá ọlọ́run lóògùn. bẹ́ẹ̀ni. àwọn tí ń jalè. bẹ́ẹ̀ni kò sẹ́ni tí fẹ́ ṣiṣẹ́ ṣe tó bá yíwọ́ ló kù. Hmm. torí pé iṣẹ́ olè ló le jù bàtẹ́pẹ̀ fi ń sọ́de la mọ̀ pé iṣẹ́ olè le ọdẹ tí ń sọ̀lù bàbá mi bàtàgbà délé mi gbà ọ̀sẹ̀ hmm. ẹ̀dọ̀ sí sọ́nù gbọ̀nsọ̀ bàbá mi ètò hmm. mo fi lérí àwọn tó wà láyé tó lè jẹ́rìí sí wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. ṣe é wá rí ẹni tẹ́mọ̀ pé tíyẹn bá gbé ní nǹkan ó ní tí ó fi bọ́lọ́run sọ̀rọ̀ gbogbo àwọn olè tó gbé mi ní nǹkan yìí irú ẹ ṣẹlẹ̀ àlejò wádọ̀ mi wọ́n wá jí fóònù ẹ̀ gbé wọ́n jí fóònù ẹ̀ gbé tẹ́bá dé lẹ́sẹ̀ béèrè ẹ̀ wádìí lọ́dọ̀ àwọn ọmọ mi tẹ́bá jí fóònù ẹ̀ gbé mo ní lóògùn máa sọ ẹnìyẹn wá bíbọ̀ ni ó ń bọ̀ látẹ̀kọ̀ọ́ ẹni yẹn dẹ̀rẹ̀ fóònù yẹn wọ́n gan fóònù yẹn pọ̀ owó tó yẹ pọ̀ gan hmm. mo sì ní àdúgbò tí fóònù yẹn tó ló ti tó ń dé tó ń ti rí mọ́ mo ní wọ́n lọ bẹ̀ ẹ lọ sọ fún pé ọ̀dọ̀ mi ní àlejò ń bọ̀ o ẹ ń bá bá rí fóònù o mo fún yín ní twenty four hours hmm. ẹ bí lùgbọ́n wọn dá fóònù yẹn padà. wọn ò dá padà. mo wá ní àrífín lélẹ̀ hmm. ọ̀pá ẹ̀rù yẹn máa ń fi ni ẹ̀yẹ yẹn wá kété pé àfin lérí oògùn kó lè jẹ́kọ̀ọ́ ni mo sọ fún ẹni yẹn mo ní lọ ṣe mí ní fífẹ́ fọ̀kan ó ní kí ni mo ní lọ lọ́ọ̀ṣì hòtẹ́ẹ̀lì máa hmm. san owó hòtẹ́ẹ̀lì rẹ tí bá fẹ́ hòtẹ́ẹ̀lì rẹ tó bá di lọ́la hmm. pẹ̀lú ògùn ọlọ́run lọ́la hmm. pẹ̀lú ògùn ọlọ́run lọ́la wàá rí fóònù ẹ ìyẹn ní sẹ́ mọ́mẹ́ntó mú ni mo dà ìyẹn mẹ́ntó mú àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run wàá rí fóònù ẹ níbo òdìjọ́ kejì ìgbà tí ara ni ẹni tó mú mú òun àti ìyá ìdájọ́ wa náà mú fóònù wa wá ṣé pé mo sọ fún yín pẹ̀lú àṣìlò agbára bẹ́ẹ̀ni kí n ti pa àṣì agbára yẹn lò adadúró dìgbà tó wúlò wúlò ni oògùn ìbọn gan ìbọn hmm. agbára ìbọn ni hmm. àwọn ọmọ ogun àwọn hmm. ìbọn ìṣàṣìyàn àwọn bìlífù àṣàṣì. bẹ́ẹ̀ ni káwọn ti yìnbọn tí wọ́n. ṣùgbọ́n tó bá tásìkò rẹ̀ yóò bá lágbára téèyàn lè lò tí àrífín bá dé kí ẹ sẹ́ pé kó fi mọ́ ẹ bá tọmọ nìkejì jẹ́ ṣùgbọ́n tí ẹ bá béèrè ọlọ́run rẹ lọ́wọ́ rẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọlọ́run wà tó ságbó nǹkan ọlọ́run wà lára gbogbo nǹkan. ọlọ́run wà lára gbogbo ọlọ́run wà lára gbogbo nǹkan. Hmm. tàdúlù anahu wahid ó tọ́ka sí pé ọlọ́run ẹyọ kan ní kò pé méjì hmm. ọlọ́run ti bẹ lọ́dọ̀ abaláwo níbẹ̀ lọ́dọ̀ pásítọ̀ níbẹ̀ hmm. lọ́wọ́ eh, àwọn àfa kọ̀sọ́lọ́run méjì o ẹyọ kan ọlọ́run ni òun lọ́dọ̀ òkúta lọ́dẹ̀wé lọ́dẹ̀gbò lọ́dọ̀kẹ́ ìbàdàn olódáwà lọ́dọ̀sọ̀sọ́gbó ọlọ́run lọ́ta pamọ́ bẹ́ẹ̀ nìkan mọ́tẹ nìkan ẹnìkan lè kírètì ozo odòkọ́mọ sàn irọ́ ni dáàmù ló yà sí ọlọ́run ló dá ọlọ́run ni ó sì farapamọ́ síbẹ̀ ló fi jáde tú kò sóòsà kankan bìkan ọlọ́run ló wà Hmm. bàbá mi lọ sọ fún mi lẹ́yìn wọ́n ní kò sí èèyàn jigijigi lọ́wọ́ àkóso òsòsà jigijigi èèyàn jigijigi ní bẹ́ẹ̀ ni hmm. òwe nu hmm. èèyàn ní bẹ́ẹ̀ ni fi ń dún. lóró fi ń dún ah, ọ̀rọ̀ yìí ti fẹ́ papọ̀ mọ́ ọ̀rọ̀ èèyàn kan tó sọ <laughs> ó dẹ̀ fẹ́ papọ̀ lóòótọ́. tó ní nǹkan ni ẹ̀jẹ̀ wa sọ ọ̀wọ̀ tí mo fẹ́ sọ ká tó wá bọ́ síbi àwúrí ọ̀la. ká tó bọ́ síbi àwúrí ọ̀la. àwọn bá lówó láyè ṣùgbọ́n tó bá ti ṣe nǹkan sọ́ra. Ah, ọlọ́run ara rẹ̀ ọlọ́run mọ̀ dáàbò rẹ̀ bò hmm. ah, ọlọ́run dáàbò rẹ̀ bò bó hmm. wá fẹ́ sọ. Eh, ẹ mú bá rò ẹ máa ṣíà program mi ò fẹ́ ká stop program yìí ẹ máa ṣíà ẹ máa like ẹ ẹ máa like program ẹ máa ṣíà rẹ̀ ẹ ṣíà program ẹ ṣíà program yìí ẹ ṣíà ẹ dáadáa ẹ dẹ̀ láìkì program yìí ẹ máa láìkì ẹ ẹ máa fọ́lọ̀ péjì ẹ máa ṣíà ẹ ìwọ tó wà nígbà wáṣẹ ẹ phase one ìwọ tó wà nígbà wáṣẹ phase two ẹ máa ṣíà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ṣíà rẹ̀ àbá ti fẹ́ sọ ọ́ mú báírò tó ọ̀bá mú báírò tó ọ̀bá kọkàlẹ̀ tó ọ̀bá ń padà á pè àníjọ́ hmm.